إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀kẹ́ fún allahu subhanahu wa ta'ala àtọrọ asalatu fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìtẹ̀síwájú in tí ó mú mi fẹ́ ṣe ọ̀rọ̀ lórí tọ́pìkì tí mo kọ sórí ojú screen òun ni mọ́kútàrù kan tí ìkanú àwọn ọmọ ìyá الإخوة المشايخ lára àwọn الإخوة المشايخ tí àwọn náà ń kọ́ ọmọ ní kéwú táwọn náà dẹ̀ jáde nìkanú àwọn jamiáàtì ni tán fi ṣọwọ́ sí mi ipé kí ni view mi lórí nǹkan tí ìkanú àwọn dàkátírà ní àwùjọ wa ń bíbáyìí tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kápazúra tí ánsìrì papọ̀ tí òjò bá ń rọ̀ bó ti ẹ̀jẹ́ pé ọ̀rọ̀ yìí tí a ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀yìn bẹ́ẹ̀ ni dókítà tá à ń sọ yìí náà wọ́n ń sọ̀rọ̀ repeatedly lórí ẹ̀yìn tí líle dẹ̀ ń wà ń bí ọ̀rọ̀ yẹn líle tó wà ń bí ọ̀rọ̀ yẹn òun ni tó mú àwa náà mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé nǹkan tí yẹn bá ní conviction pẹ̀lú èèyàn ò lè jùlẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀rí tó ṣe wípé ó wà wíríà ìyẹn jẹ́ kan ìkejì ó ní wípé masala yìí masala khilafiya ṣàríyà ni kò ń ṣe masala tí ó sọ pé ó lè kòkó lé lórí torí pé a gbọ́dọ̀ ní àánú àwọn àwámù kàmì ní ọkàn wa náà tọ́rọ àwọn tó ń gbọ́ wa tán bá rí bá ṣe lé lórí ọ̀rọ̀ ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ wa ni ìfẹ́ tán ní sí wà yẹn ní ó jẹ́ káwọn náà lè lórí ọ̀rọ̀ yẹn ìjọ rẹ̀ tí ò bá máa bẹ láàrin àwọn àti ẹ̀wọ̀n ọmọ ẹ̀yà wọn míì tí àwọn rí nǹkan míì táfà míì rí àbí tán mú nǹkan míì tí àfà míì rí èyí tí wọ́n fi fọwọ́ fúfú yẹ mọ́kìláàfù yẹn torí pé olùmọ̀kan ti le koko lórí rẹ̀ yóò jẹ́ kí àwọn náà lè kòkó lórí nǹkan ẹ̀ eléyìí rẹ̀ ni mushahadi níta ń rí láàrin ọmọ ìyá ni so lókìngbà tí àwọn bá ń lè lórí ẹ̀ ni àwọ́ ma ṣe kíní a ma omi lu kíní ẹ̀ nítorí pé masala yẹn kò ń ṣe masala tó lè dé lẹ́wù yẹn that is ọ̀rọ̀ kí a ṣe jámù láàrin zúrà àti àásìrì tí bá rọ̀ náà ah, àwọn àfẹ́ẹ̀sì wọ́n pín lórí ọ̀rọ̀ yìí ara wọn tán gbà wípé àti ẹ̀ lè ṣe jamru láàrin zur àti asri àbí magrib àti ṣáìgan tó jọba àwọn ni àwọn alhanafiya àwọn gbà pé tó jọba a lè ṣe jámù rárá láàrin zura àti asiri bákan náà láàrin maghrib àti isha àyàfi tí ó bá jẹ́ jámù sórí lókù òun ni ká dìlé zuri di ọwọ́ parí rẹ̀ ìgbàtà bá máa sọpá kí asiri ti wọlé hawa kí asiri ẹni tó wá ń wò wá yóò ní ó ṣe jámù zuri àti asiri ṣùgbọ́n fi haqiqa صلى الظهر في وقتها وصلى العصر في وقتها إلا أنه صلى الظهر في آخر وقتها أوكي الظهر ناسي كوري ṣùgbọ́n kí ní parí àsìkò rẹ̀ ní bó ṣe ń kí tán ni asìrì wọlé eléyìí ni wọ́n ń pè ní kí ni aljamu usuri so gbogbo jamu tambalandi ti ṣe jamu láàrin zuri àti asìrì ni àbí magrib àti shai ni lọ́dọ̀ àwọn hanafiya ni wọ́n á tú sí aljamu usuri illa aljam'a fi arafa waljam'a fi muzdalifa àyàfi ní arafa àti muzdalifa nìkan ibẹ̀ làwọn ànàfí àti juwọ́lẹ̀ pé a lè ṣe jam'u láàrin zuri àti asri ní arafa a lè ṣe jam'u láàrin maghrib àti ṣá ní muzdalifa ṣùgbọ́n ìtò bá ti yàtọ̀ sí yẹn à ń ṣe jámù nítorí ìrìn àjò ni nítorí ààrẹ ni nítorí kìnníkan ni àwọn máa pè ní jámù asúrì ó jọ jámúrù ni ṣùgbọ́n kò ń ṣe jámúrù kò ń ṣe pé wọ́n mú ìrun kan wá sí àsìkò òrun kejì àbọ́n ti ìrun kan lọ sí àsìkò òrun kejì eléyìí àwọn hànàfíà máa sọ tẹ̀wádẹ́ wọn àwọn tíra wọn ìtẹ́ máa bá ń bẹ̀ yẹn àfẹni tó wá wo pé nínú àwọn tán já wọn hànàfíyù ní ẹni tó bá rí pé ah, òun wà convince pẹ̀lú position táwọn míì mú òun ni ó sọ nǹkan míì sínú tíra tó ń bá kọ ìtàn fi ń ṣẹ̀rí à ń bọ̀ wá lórí ẹ̀yìn náà lọ́dọ̀ alimam ahmad bákan náà alimam malik àti kání mọ́sàbí malikiya generally so àwọn gbàpá lè ṣe jamru nítorí òjò jamu nítorí òjò láńtírí tí a lè ṣe jamu nítorí òjò láàrin magrib àti ìṣáì nìkan a lè ṣe fún zuri àti asiri so eléyìí lọ́dọ̀ àwọn hanabila bákan náà ọ̀dọ̀ àwọn malikiya orinlẹ̀ so in táwọn náà dólé lórí à ń bọ̀ wá sí lẹ́ni lọ́dọ̀ al'imamu shafi alayhi rahmatullah àwọn gbà wípé a lè ṣe jamru láàrin zuri àti asiri nítorí òjò a lè lè ṣe jámùrù láàrin magrib àti ṣá nítorí òjò in tí àwọn náà dúólé lórí à ń bọ̀ wá nískọ́sí òun náà adẹ̀rínú àwọn àfẹ́sìn àwọn tán gbà wípé kí ni a lè ṣe jámùrù tí anything tó bá jẹ́ haraj bí difficulty kan bá ń bẹ situation kan ó jẹ́ difficult situation somehow a lè ṣe jámù nítorí rẹ̀ so eléyìí onira yìí ibn al-munzir àtàwọn àfáàmì ibn tẹ́ni alayhi rahmatullah àwọn ọ̀lọ́ sí yíba yìí so that is kò ń ṣe torí òjò nìkan ó ti ẹni sin bó jẹ́ jẹ́ pé lẹ́yìn àwọn hànàfíà tí a sọ òkè wọ́n gbà pé a lè ṣe jámù except ní àràfà àti musdalifa lọ́dọ̀ wọn àdíṣẹ́ jámù torí ìrìn àjò àdíṣẹ́ tó bá ń ṣe pẹ̀lú jámù tàbámúwá wọn ní jámù sórí ni so àwọn àfà tàǹsọ wọ̀nyí àwọn gbà àdíṣẹ́ jámù torí ìrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n táwọn fi sọ ní pé tí harajù bá ti ẹ̀ ti wà tí harajù bá wà ìyẹn ibn al àtàwọn àfà mi so ilé iná àásọ̀rọ̀ lórí rẹ̀ náà ká wá lọ síbi àwọn àdísì tí ó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ àwọn ànàfíà táwọn gbà wípé a lè ṣe jámù àfi jámù súrí lẹ́yìn ìta bá ṣe ní àràfá àti muzdalifa tí ó jẹ jámù haqiqi ni wọ́n sọ gẹ́gẹ́ bí ìtọ́fiṣẹ̀rí hadithi tí jabir bin zaid tí a mọ̀ sí abu sha'asa tó gbà wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma jabir bin zaid abu sha'asa ó ní sọ̀lẹ́tù ibn abbas sọ̀lẹ́tù ibn abbas mo gbọ́ abdullahi bin abbas radiyallahu anhuma kọlọ̀bà yóní sí wọn àti bàbá rẹ̀ qal ó sọ ipé sallaytu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam samaniyan jami'an ó ní mo kíraka mẹ́jọ abdullahi bin abbas ó mẹ́jọ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam jami'an mo dẹ̀ kíraka méje papọ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam dàtí tó ṣe jamu láàrin zura àti asiri ó dẹ̀ ṣe jamu láàrin maghrib àti sha jabir bin zaid abu sha'asa ó ní kultu ya ó kultu ẹni tí ó gbà lọ́dọ̀ jabir ni so ó wá ní mo ní yà àbá abu sha'asa ìyẹn jábìrì bin zayd amru tó gbà ọlọ́dọ̀ rẹ̀ ní azúnù akhara zuhurọ̀ ó ní tẹ́ ń sọ yìí mo rò pé nǹkan tí anamsọ́lá asalam ṣe ó ní akhara zuhurọ̀ ó dìlé zuhur wà á jalẹ̀ làásọ̀rà mo ṣe wá kí zuhur tán asiri wọlé ó wá kí asiri lẹ́sẹ̀kẹsẹ̀ wà á jalẹ̀ ìṣá ìṣá ó ṣe kí ni ó tètè kí wa akhara al-maghrib ó dìlé maghrib ó dìlé maghrib qal Abu Sha'asan sọ fún pé wọ́n ní àzúnnù bó ṣe rú èmi náà rò bẹ́ bó ṣe rò èmi náà rò bẹ́ Abu Sha'asan ní nǹkan tí amúrúurú òun náà ṣe kíni òun náà rò bẹ́ so ibi tí àwọn ànàfíà tán ti mú aljamu suri òun lélẹ́yìí so àdísì pánẹ́sọ̀ lásán ṣe jámù bẹ́ẹ̀ náà zoro aláàtírí ó ṣe jámù bẹ́ẹ̀ náà ìmọ̀gìrìbọ̀ ìṣá àwọn tú sí pé kí ni jámù sùúrì ni bẹ́ẹ̀ zórí nǹkan tí jábìr uh, abu ṣàfá tó lóun náà rò pé n tó ṣẹlẹ̀ nìyẹn so eléyìí ìyẹn amr dinar gẹ́gẹ́ bí ó ṣe gbàwá tó ló ń wúrò bẹ́ẹ̀ náà wọ́n tó dá amúrùbùn dinar bákan náà ilé ìta mẹ́sàn sọ Bukhari àtàwọn tí hadithi ni látọ̀dọ̀ amúrùbùn dinar bákan náà láti ọ̀dọ̀ jábìrì ní zayd ní Abu Sha'tha bákan náà àni bin abbas látọ̀dọ̀ abdullahi bin abbas anna nabiyya sallallahu alaihi wasallam صلى بالمدينة سبعا وثمانيا wọ́n ní àníṣọ́ aláàsálàm ní madina ó kí ráka méje ó dẹ̀ tún kí ráka mẹ́jọ azúra wà láàásírá والمغرب والإشاء فقال أيوب سو أمره من دينار أو يعني أيوب سيختياني يكلا رانوا بافا لا ديسي أني أوان سويك لعله في ليلة مطيرة أو دا بين بكيني أجور نيو أورو قال عسى قال عسى that is Jabir bin Zayd tó sọ pé ó possible ó possible so Ayub Sikhtiyani òun sọ nígbàtí Abu Sha'asa tó narẹ́tì wípé kí ni Ànábì sallallahu alaihi wasallam ṣe jámù bayna zuhr wal asr maghrib àti ṣá Abu Sha'asa ó narẹ́tì ẹ̀tàn Ayub Sikhtiyani òun sọ wípé ó dà ìpínlẹ̀ lẹ́tí ó jòrọ̀ ni òun náà ní làálà àwọn àṣà ó súnmọ́ kó ṣe pé lálẹ́ tó ni Amru Dinar òun ní tó ń sọ fún àwúṣà àṣà òun ni pé ó dàbẹ̀ ni kó dìlé zuri ni ó wá kì ní parí àsìkò rẹ̀ ó wá tètè mú asiri wa ó dìlé magrib ó kì ní parí àsìkò tó wá tètè kí ni ìṣáwa àbúṣà àṣà ìyẹn Jábìrù bin ó tún sọ pé ó possible azúnnù èmi náà rí bẹ́ èmi náà rò bẹ́ so tó túnmọ̀ sí bí lọ́dọ̀ àbúṣà àṣà àbúṣà àṣà gan fún rẹ̀ ò ṣe kí ni òun gan fún rẹ̀ ní kò jàzámà pé léyìn gangan ni òun náà ń rò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn hànàfíà àwọn lóto ní jámù sórí yẹn kó dìlé magribu tí àsìkò ìṣáìfi wọlé that is ó dìlé rẹ̀ di ìparí àsìkò rẹ̀ ó wákìí àsìkò ìṣá wa wọlé ńlẹ̀ ó dìlé zuri di ìparí àsìkò rẹ̀ so a sì wá wọlé owaki àwọn ànàfíà sì yẹn ṣe kí ni ẹ̀rí so gbogbo pàtàkì tí ráàdì tí pàtàkì ṣe jámù bẹ́nà zuwa ni nǹkan kan wá ní jámù sórí ní hátà fi sáfà kò má jọ rírìn àjò ní jámù sórí làwọn máa ń tú sí ni lẹ́yìn títí àràfà àti Muzdalifa ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ti tòjò tá ń sọ yìí so àwọn màlìkíyà wọ́n lo àwọn malikiya generally mọ̀ sọ́nsìn kó ṣe mọ́ maliki nìkan mọ̀ sọ àwọn malikiya generally so wọ́n lo fi ipé fi laylatin matira so ló jẹ́ pé lára nǹkan tó wá so ó ní lára nǹkan tó máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí so ah, ipe imam ah, abdullahi bin umar radiyallahu anhu so a máa ṣe jam'u láàrin maghrib àti ṣá tí àwọn olórí tán bá ṣe jam'u eléyìn bẹnu mọ́ ọ̀tọ̀ imam malik abdullahi bin umar a máa ṣe jam'u pẹ̀lú àwọn olórí tán bá ṣe jam'u láàrin maghrib àti ìṣá tí òjò bá rọ̀ tí òjò bá rọ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe jam'u láàrin maghrib àti ṣá so abdullahi bin umaru da shi jamo pẹ̀lú wọn ilé ìlara nǹkan tí àwọn maliki a mọ̀ lónà imọ́ maliki mú wá nínú mú àpá wọn náà tàbátọ́ wá ní ká lọ sínú mú àtọ́ imamu maliki náà tàbá ní mú àtọ́ tàbá ṣe ń sìn hadithi jamu bẹ́nà zuwa lásì tí abdullahi bin abbas gbà wáyìí àti maghrib àti sha kagbọn kan tí mọ́mù malik alayhi rahmatullah in tó ń bẹ́nu mú àtọ́ wọn sẹ́lẹ̀ láti ọ̀dọ̀ Sa'id bin Jubair Sa'id bin Jubair Sa'id bin Jubair ana Abdullahi bin Abbas láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas tekataka láti ọ̀dọ̀ Abu Sha'sa Abu Sha'sa èyí tí amurubun jina rí gbáwa pẹ̀lú dídásí tí Ayub Sakhtiyani náà dásí sẹ́lẹ̀ ìnísìn látọ̀dọ̀ Abdullahi bin Abbas tó bẹ̀rẹ̀ mọ́ سورة عبد الله بن عباس رضي الله عنهما سوشمة تعلق بلا تدور سعيد بن جبير عن ابن عن عبد الله بن عباس أنه قال أن عبد الله بن عباس سقي صلى رسول الله صلى الله عليه وسلم الظهور والعصر أن صلى الله عليه وسلم كي زوري أتي عصر جميعا أكيبه والمغرب والعشاء جميعا أكي مغرب أتي شاقه في غير خوف ولا سفر في ghayri khawfin ولا سفر so kò sí khawf kò ń ṣe pé wọ́n ń bẹ nínú bẹ̀rù wala safar kò lẹ̀ kí ń ṣe pé kí ni wọ́n ń bẹ lórí ìrìn àjò kò ń ṣe pé wọ́n ń bẹ lórí ìrìn àjò ṣàpẹ́ títí jábìr bin zaid abu sha'asa kan sọ ikú ṣe jámùrù láàrin maghrib àti sha zura àti asri kí ni reason so olóhun ẹniyẹ sọ fún pé bóyá torí pé kí ni ó di ilé rẹ̀ ó di ilé zuru di ìparí àsìkò rẹ̀ ó wá kí gbàtí ó fi kí tán aṣèwọlé omu ó ní kí ni azunnu ana azunnu ìmìnà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìgbàtí ayúṣek tí a ah, ní ṣùgbọ́n níbi tí Sa'id bin yìí nísìn so Abdullahi bin Abbas sọ ó fi ọ̀rọ̀ kan lékún òun náà ni fi ghairi khawfin wala safar kò sí bẹ̀rù bẹ́ẹ̀ ni kò sí ìrìn àjò kò sí bẹ̀rù kò sí ìrìn àjò kí wá ní kí ni tó torí ẹ̀ ṣe qala Malik so Ubaydullah bin Yahya bin Yahya al-Laythi níbi ẹgbà wá ti bàbá rẹ̀ bàbá ẹ̀ sọ wípé kí ìmáàmù Málìkì sọ wípé wúrọ̀ zàlíkà káánà fi mọ̀tọ̀rọ̀ wúrọ̀ zàlíkà káánà fi mọ̀tọ̀rọ̀ ibi àtòrí òjò ni bí a kìíní torí òjò òun ló fi ṣe ó ṣe jámù bẹ́yìn ọ̀dọ́rùwà àti magrib al-isha so Imam Malik wá sọ pé kí ó ní fi ghairi khawfin wala safar kò ń ṣe pé bẹ̀rù wà kò ń ṣe pójò wà kí wá ló wà Imam Malik sọ pé kí ni òwúrọ̀ dhalika kana fi matar mo rò pé torí òjò ni mo rò pé torí òjò ni ṣé ti ti magrib àti ṣáì lọ rí fẹ́ẹ̀ sí àbí méjèèjì sọ̀rọ̀ Imam Malik tànà wà lá méjèèjì ẹ́ wúrọ̀ dálíkà kánà sí mọ̀tọ́rọ̀ torí pé in tó wá òun ni pé kí ni sọ́lá rasulullah sọ́lá asálàm azúrọ̀ wàlá asúra jẹ́míàn wàlmagriba wàlíṣà jẹ́míàn fi ghairi khawfin wàlá safar anábì kí magriba ti ṣá zúrì àti asiri pápọ̀ àti ó kí zúrì àti asiri pápọ̀ ó dẹ̀ ti ṣá ìpápọ̀ fi ghairi khawfin wala safar láì sí khawf kò sí bẹ̀rù wala safar kò sí sábà kí wá ló ń bẹ Imam Malik ní urọ̀ zálìkà kánà sí matar so ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Imam Malik tó ń bẹnu mọ́ àtọ̀wọn gangan yìí ni àwọn èèyàn lè lò ó wípé torí òjò ní kẹ́bí Imam Malik ṣe sọ torí ẹ̀gbà tí Abul Walid al-Baji nínú al-Muntaqa tí wọ́n fẹ́ ṣe ṣárí wọ́n ní bó ti ẹ̀jẹ́ kí wọ́n gbà lọ́dọ̀ Imam Malik tán kàrí àà tán ṣe jámù láàrin zura àti asiri torí wípé torí àsìkò ni mi bá kà jáde torí wípé ìjẹ́ni tó fi wà ń bí iṣẹ́ tó ṣe pé tójò bá rọ̀ yóò ṣì padà ṣiṣẹ́ rẹ̀ ní kò nílò òun fi iṣẹ́ ìrún nítorí pójò rọ̀ so bó ní ó ṣe wá fi ìrún lẹ̀ ní àsìkò gbà ẹ̀ pé torí ẹ̀yọ́ ni mọ́ mọ́lìkì ìpọn kàríà rẹ̀ gẹ́gẹ́ bí almudawana bí àwọn ṣe gbé wá ní so ọ̀rọ̀ bí táwọn mọ̀lìkì àti sọ wípé ká má ṣe jámù láàrin zúrà àti asri nítorí òjò in tó ń bẹ nínú almudawana bákaná tí àwọn mímọ̀ malikiya tí wọ́n sọ òun ló imamu malik alayhi rahmat ṣùgbọ́n tàbá ní kó wà káwọn tó ń imamu malik gangan wọn ni wúrọ̀ zálika kana sí mọ̀tọ̀ mo rò pé inú òjò ní nǹkan yẹn àwọn kan máa rẹwà ní ti tàbá wo àwùjọ wa mìí báyìí sùn kákáwọ́ mọ́yà tàbá ń kírù àwọn bàbá wa sábà máa takò tí ó máa ṣe pé nǹkan ẹ̀ṣẹ̀ ń ṣe kí ni ẹ̀ṣẹ̀ ń rọrùn sí ni torí pé tàbá padà sínú bí alùmùdáwọ́n náà kò mọ́ra wọn ní wọ́n ní mọ́mọ́ ìlìkì dáwọ́lẹ̀ kírun ṣùgbọ́n tàbá wọnú mú ọ̀tọ̀ ìmáàmù máàlìkì gangan fúnra wọn ni àdífì sáàlù bin sáàd àsáìdí wọ́n gbà wá كان الناس يمرون أن يضع الرجل اليد اليمنى على ذراع اليسرى في الصلاة كان الناس يمرون أن يضع الرجل أن يضع الرجل اليد اليمنى على ذراع اليسرى انت ما فاوين لا شيء láti lásìkò ànábì sallallahu alaihi wasallam ní kí èèyàn gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì fi sọ́lá tó yẹ̀ ló jẹ́ káwọn mọ̀lìkí àgán pín ara wọn míì tó ṣe kún wọ́n lọ síbi pé káká ọmọ yá àwọn míì lọ síbi tó ń bẹ nínú almudawana so bákan náà tá bá ní ká wo in tó ń bẹnu mọ́ àtọ ìmáàmù Malik ni ó ní úrọ̀ zalika kana fi matar ìmáàmù Malik ni mo rò pé léyìí nú òjò òjò ní sábàbí láì ṣe láàrin zúra tafiri ni àbí magrib àti ìṣà náà mo ní kọ́mẹ́ǹtì tí uh, uh, Abdulwalid Baji àtàwọn mìíràn tán kọ́mẹ́ǹtì lórí ẹnìké bóyá uh, wípé tamanika lọ pẹ̀lú tó ń bẹ nínú àwọn tíra malikiya mi wọ́n ní mọ́ maliki kàrí ààrẹ wọ́n maliki kàrí so ìyẹn jẹ́ ìkan náà ẹwádìí ká lọ sínú al'ummu imam shafi'i al'ummu imam shafi'i alẹ́ rahmatullah kọlọ́ọ̀bá kí ó bá wa ṣàlékún kẹ fún wọn ni kọlọ́ọ̀bá kó bá wa kẹwọn wọ́n ni báàbù jami bayna dhur wal asri wal maghrib wal isha ṣáptà yìí ni wọ́n mú wá ní abẹ́ ibi tán pè ní khilafu imami malik wa shafi'i khilafu imami malik wa shafi'i al'ummu imam shafi'i munkai ṣùgbọ́n nínú al'ummu wọn oníṣàtà kan tí wọ́n pè ní kíni báàbù khilaf alimami malik wa shafi'i ibi tí imamu malik àti shafi'i ti disagree ibi tí imamu malik àti imamu shafi'i ti disagree so àwọn àfáà ní ìgbà tí imamu shafi'i tán dé egypt so wọ́n rí àwọn malikiya kan tó ṣe wípé wọ́n ní ta asúgbù bákanbákan fún àwọn nǹkan tí Imam Malik bá sọ so débi pé nǹkan yẹn ni bí ìgbà tó ṣe pé wọ́n lè fẹ́ fi ọ̀rọ̀ yẹn gbá bí ìfìdànù àbí gbá àwọn àsáàrù mí ìdànù so ibẹ̀ yẹn Imam Malik a Imam Shafi'i wọ́n ní láti kọ àwọn nǹkan ní tó ṣe pé kí ni wọ́n ti khalafa Imam Malik ni Imam Shafi'i ìtàn ti khalafa Imam Malik bí àwọn nǹkan mí ni so لما la لي باب الجمع بين الزور والعصر والمغرب zuri wal asr wal maghrib wal isha ṣáptà lórí ìṣèjámù láàrin zuri àti قال الشافعي رحمه الله أخبرنا مالك عن أبي زبير المكي عن سعيد بن جبير عن ابن عباس قال صلى رسول صلى الله عليه وسلم ذور والعصر جميعا والمغرب والإشاء جميعا في غير خوف ولا سفر Imam Shafi'i ní Maliki wọ́n ṣe kí ni ọ̀nà rẹ̀ ti fáwọn láti ọ̀dọ̀ Abu Zubair al-Makki látọ̀dọ̀ Sa'id bin Jubair látọ̀dọ̀ Abdullah bin Abbas ìyàn àdísì tí mo tólùmbẹnu mọ́ àtọ̀ Imam Maliki yẹn náà جميعا والمغرب والعشاء جميعا أنا جامو لان الظهر عصر مغرب أتشاء في غير خوف ولا سفر كون شكي إبرون كون شكي نعجون به قال مالك Malik sọ pé wúrọ̀ zalika fi matar mo lérò pé torí òjò ni qala Shafi'i alimamu Shafi'i wá ní faza'amtum ẹ̀yin malikiya in claim anna Rasulullah sallam jama'a bil madina zura wal asr wal that is uh, ẹ̀rí bẹ́ ṣe fẹ́ tujú lọ́sọ pé kí ni mọ́tọ̀rù ní láti gẹ́bí mọ́ mọ́lù kìí ṣe sọ thumma za'amtum antum annakum tajma'una bayna al-maghrib wa isha bil-madina ẹ̀rẹ̀ claim pé kí ni ẹ̀ ṣe jámù láàrin maghrib àti isha ní madina wa kulli baladin jami bákanáà ní gbogbo ìlú wàlá تجمعون بين ضوء العصر في في المطر شو ما آه، نيش جامو لا ني يعني دورة عصر تجوارو ايدي تنسو ايكي اتيس مو مالك يسوكو كن اورو ذلك في مطر قال الشافعي رحمه الله وينما ذهب الناس في هذا في هذا مذاهب او يلا اوبوزيشن لوري شيش لوري لي فمنهم من قال ام بنو انتو تقي بالمدينه انا بشي جامو ني tàọ́síyàtàn ala ummatihi láti lè fi gbà wọn ìjọ rẹ̀ láyé kó mọ́ mú nǹkan lè kókó fún wọn lè alla yuhrija minhum ahadan in jama'a bi halin láti mọ́kọ̀ ẹni bọ̀dì nínú wọn sínú haraj tó wà fi lè ṣe jamur wà laysa li ahadin an fi hadisi ma laysa kò tọ́ fún yẹn kankan kó lóun fẹ́ ṣe tàwílù hadisi yẹn ni intadisi yẹn ni kò tí ó sọ kíyàn kan ló ń fẹ́ sọ waqalat firqatun that is kan túlẹ̀ generally báyẹn arada an la yuhrija ummatahu náà kí n tó tẹ̀síwájú kí n ka area bí tí àwọn tán sọ yẹn ẹnu sọ pé ibnul munzir wọ́n sọ nǹkan yẹn then àwọn tán sọ kí ni nǹkan tí wọ́n gbára lé kí n kà yẹn jáde mi so in tí wọ́n gbára lé nìyí tán fi sọ nǹkan tí wọ́n sọ yẹn tábàlọ́nù sahih muslim hadith abdullahi bin abbas kan náà ni o ṣùgbọ́n eléyìí ah, sorry hadith abdullahi bin abbas kan náà tí na mahadith abdullahi ibn abbas kanani a nínú sahih muslim so oni haddath wa haddathana ahmad bin yunus wa amr bin salam jami'an an zuhair qala ibn yunus حدثنا زهير حدثنا أبو زبير أبو زبير المكي عن سعيد بن جبير لا ترى سعيد بن جبير سعيد بن جبير تيم مالكي طبعا تي أدو وروا لا تدو تتونا لا تدو عبد الله بن عباس رضي الله عنهما قال صلى رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر جميعا بالمدينة أنا صلى الله عليه وسلم أكيد الظهر أتي عصري باقبو مدينة أه؟ في غير خوف ولا سفر كسي خوف كسي سفر قال أبو الزبير أبو الزبير المتواني فسألت سعيدا ما به لو سعيد بن جبير أبو سعيد المكي أبو, أبو, أبو زبير المكي ó ní fasa'altu Sa'idan wọ́n bèèrè lọ Sa'id bin Jubair lima fa'ala dhalik kí ló fi jámù láàrin zuri àti asri faqal Sa'id bin Jubair ní sa'altu ibn Abbas kama sa'altani mo bèèrè lọ Abdullahi bin Abbas gẹ́gbó ṣe bí ní faqala arada alla yuhrija ahadan min ummati ó ní kò fẹ́ kó ẹni bọ́dì inú umma sínú haraj that is inú difficult situation máa ṣe padà kọ ọ̀rọ̀ ibn munzir jáde lórí hadithi yìí ó ṣe jẹ́mù láàrin zuri àti kíni àti asiri ó ṣe jẹ́mù láàrin zuri àti asiri so ẹgbàwá ẹgbàwá Sa'id bin Jubair láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas tí Abu Zubair ma kígbà láti ọ̀dọ̀ Sa'id bin Jubair so kí ni rízìn yẹn ó ní àárọ̀ ọ̀dà alla yuhrija ummata kò fẹ́ kó wọn sínú inú dàmú so Abdullahi bin Abbas gangan ìgbà tó ń gbogbo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ni àrọ́dà alla yukhrija ummata kò fẹ́ kó ummà rẹ̀ sínú haraj kò fẹ́ kó wọn sínú dàmú òun ni tó ṣe so ló jẹ́ Abdullahi bin Abbas gangan fún rẹ̀ ní gẹ́gẹ́ bí alimam Muslim ṣe gbà wá náà so níbi hadithi ah, Abdullahi bin Shaqiq al-Uqayli ìkan lára àwọn so قال أستطيع خطبنا ابن عباس يوما بعد العصر عبد الله بن عباس باوا صرولوجو كان لين عصري حتى غربت الشمس تتي تي أونو في وه وبدت النجوم أو يراوتي يوم وجعل الناس يقولون الصلاة الصلاة أو يبدت نقبروا اجاكرون اجاكرون قال فجاءه رجل من بني تميم láyé fúrú ẹlẹ́yìn fẹ́ni ọkùnrin kan náà bànú tẹ̀mímù ó bá ṣe kí ni ó lọ abbas tó ṣe pé ààrẹ ò gbé mọ́ntì ẹ̀ asọ́lá asọ́lá ẹ̀já kírun faqala abbas abdullahi bin abbas wa ni atu'allimuni bi sunna tí ó ثم قال بين عبد الله بن عباس وشقي رأيت رسول الله صلى الله عليه وسلم جمع بين الظهر والعصر wal maghrib wal isha mo rí anamsọ́lá sáà tó ṣe jámù láàrin zúr àti asri àti maghrib àti isha قال عبد الله بن شقيق عبد الله بن شقيق الأكيلي واني فحاك في صدري من ذلك شيء انتو صوني عبد الله بن شقيق الأكيلي oni nkan tí abdullahi bin abbas sọ yẹn láti òun wà ń bẹ́ oni nkan tó sọ yẹn ní ọkàn wọn ò gbé fa àtẹ́tù àbá òreira máa lọ bá Abu Hurairah fasaltuhu máa bèèrè lọ ṣé tòótọ́ nípa ní sọ́lá àsálàm ní ó ṣe jámù láàrin zúra àti asiri maghrib àti isha fasaddaqa ma qalata Abu Hurairah wa ṣe kí ni ó kọ̀nfàmù nǹkan tí Abdullahi bin Abbas sọ Abdullahi bin Abbas tí nǹkan ṣẹlẹ̀ sí gangan in tí yuhija ummata náà ta bá padà síbi ọ̀rọ̀ àbúṣà àṣà ìgbà tí amúrùbù ń dìínárì sọ wípé ṣé fíìl pé nǹkan tó torí ẹ̀ ṣe o ni pé ọ̀nà tó fi gbà ṣe o ni pé ó àkàrà zúrù ó wá ṣe kíni ó àjálà ánsìrì bákan náà ó àkàrà magrib ó àjálà ìṣá ó dẹ̀ ní azúnnùhù mo rò pé bẹ́ẹ̀ ló ṣe ṣe mo rò pé kí ni bẹ́ẹ̀ ló ṣe ṣe dẹ̀mbákan náà tí a bá wo títí Ayub Sikhtiyani tó ń sọ fún Abu Sha'asa náà pé la'alla fi laylatin maqira ó ṣe ṣe kó ṣe pé torí lálẹ́ tójò rọ̀ ni ó ní kí ni asa ó ṣe ṣe bẹ́ẹ̀ èyàn Abu Sha'asa sọ fún kí ni Ayub Sikhtiyani bákan náà Amr ibn ó sọ ti ti kébíyà ó ṣe sọ abúṣà àṣà gan o ṣe kí ni kò mú kan dání bẹ́ àṣà àzúnnùhù bó ṣe sọ ní ìmáàmù Málìkì gangan fúnra wọn sọ pé kí ni wúrọ̀ zálíká kàná sí mọ́tọ́rọ̀ mo rò pé torí òjò ni àwọn òrà síkẹ̀ sí kí ni magribu so tẹ́rẹ ìmáàmù Ṣáfi'í alayhi rahmatullah so ọ ń sọ ní àwọn èèyàn ní mọ́dé àbí oríṣiríṣi níbẹ̀ lórí eléyìí fàmínú mọ̀kàl ó ń bẹnu ẹni tó sọ pé jama abil madina tauti atan ala ummati ó ṣe jámù ní madina láti lè jẹ́ kí nǹkan rọrùn kó dẹ̀ kó fẹ́ fáwọn àjọ rẹ̀ wà rántí pé kó ṣe jámù وليس لأحد أن يتأول في إنتي أتسمى حديثي إن يكون لي جيكيني كولي رسول تيري وقال فرقة أهو كسوي بكيني آه، نواهن هذا الحديث أعشكيني آه، أكوي آه، بولي با حديثي لأن النبي صلى الله عليه وسلم وقت المواقيت في الصلاة توري بكيني أنم صلى الله عليه وسلم تفي أثي كسي زوري لا في كتير أثي لا في كتير شاء لا في كتير مغرب لا في كتير أصبع لا في كتير فكان هذا خلافا لما رواه من امر وقيت الي تكون تامني دي اسكون so hadith yẹn ni hadith kò ṣe jamu yẹn ni àwa hana rẹ̀ a sọ hadith tó lẹ́ni faradu an yajma ahadun fil hadar fi matarin aw ghairi so wọ́n bá dànù pé kéèyàn kan ló ṣe jamu nílé ni àbí lájò ni eh, ahadun fil hadar kéèyàn sọ pé wọ́n ṣe jamu ní ilé fi mọ́tọ́rin ọ̀rẹ́rì bóyá ojú ọ̀rọ̀ ní àbí nǹkan so wọn bá wọlé tí a bá ń bẹ nínú ìlú kó ló ń fẹ́ ṣe jámù yá torí ojú àbí torí kò wọ́n ní so hadith yẹn lọ́dọ̀ ti tí wọ́n bá wọlé ọ̀rọ̀ ìmọ̀mù ṣááfì láǹkà yóò wọ́n tẹ́nà rúmin tẹ́sílẹ̀tì wọ́n láti fi yẹn kò ṣe kíni wọ́n kọ̀ láti fi rin ilẹ̀ wọ́kọ́lu khalafahu tó wà stronger jù lọ ó ká aláfa rẹ̀ àti mọ́gìrìbà ti ṣáì àwọn kan òṣèké ni wọ́n bá wọlé kódà kó mọ́ jójó kó jẹ́ nǹkan míì ó ti onísìn wọ́n bá wọlé wọ́kọ́lù láwọ́sàbàtìnáhù lẹ́zímọ́nà mísìlò kọ́lì mọ̀ nǹkọ́lá yíjùmá so tàbá fi lè fi rinlẹ̀ in tí ẹni tó sọ kán lè ṣe jámù ní so nínú àdísì yẹn kò sí pé kí ni torí òjò ni àbí torí nǹkan mi balkot kọ́lá bá àdúmàn hamad al-hadith ẹlòmí nínú àwọn tó ṣe wípé wọ́n gbé àdísì yẹn tán gbé lọ sórí pé kí ni ìpé àrádà ńlá tó rajá ummatuhu anẹ́sọ̀lá àtún kò fẹ́ kí wọ́n mamu shafi'i tún sọ wọ́n ni fazhabtum ومن ذهب مذهبكم المذهب الذي وصفت من الاحتجاج في الجامع في المطر so wọ́n ní in tí mo describe ń pọ̀ ọ̀rọ̀ palẹ̀ ṣìjámù níbi mọ́tọ̀rù òun níbi tẹ́ lọ tán míì náà àwọn míì náà lọ pẹ̀lú yín wọ́rá annawaja alhadith wal jamu fi mọ́tọ̀rù wọ́n lè rí pé kí ni ọ̀nà lára ọ̀nà tí a lè fi tọ́ àdìsí yẹn òun ní ká jamu fi mọ́tọ̀rù ni ثم خالفتموه في الجمع في الظهر والعصر في المطر اتزبي غبي مام مالك سبيكين اورو انه كان في مطر مام مالك سبيكين ṣọ́mọ́ ìntẹ́ ìmọ̀lìkí à ń ṣe ń sin ẹni pé ẹ ń yọ zúrí àti áṣì kúrò ń bẹ́ ìtọ́bá fi lè mú ìtú ipé fìlmọ́tọ́rì ni ó ti ní ìsìn kò yẹ kẹ́ yọ zúrí àti áṣì kúrò ń bẹ́ ara ìtù nǹkan lalákùnkọ́ ìlú tí ẹ̀kan náà bá sọ fún yín pé balinajma obeyin ọdún wà lásìrò fi mọ́tọ́r hadith yàwá náà fẹ́ tu ipe a ṣe jámù láàrin dúró àti asìrì níbi mọ́tọ́r wà lánàjma obeyin almajma wà lè ṣáà fi mọ́tọ́r ṣùgbọ́n a ní ṣe jámù láàrin magrib àti ìṣá níbi òjò هل الحجة عليه إلا أن الحديث إذا كانت فيه الحجة لم يجوز أن لم يجوز أن يؤخذ ببعض دون بعض níta máa fi káńtà rẹ̀ náà ni pé bóòlù ṣe fẹ́ mú apá kan àdísì kò mọ́ mú apá kejì nítorí wàá fi lè mú ẹṣẹ́ ìjáàdà jẹ́mú bẹ́ẹ̀nà zuru al-asri fi al-matar ó yẹ kó lè ṣe ìjáàdà kìíní al-jamu bẹ́ẹ̀nà al-maghrib wal-isha fi al-matar níta ìmọ̀ sọ fún nìyẹn ìyẹn tó bá ní ká ni ó tí àbúṣà àsáà sọ pé kìnnà àtà so tẹ́ bá tú sí pé alẹ́ ni ẹlòmínà ó ma sọ pé hadith yẹn ni jámùú ló sọ jamu bena duru wala asi magribu alisha ló sọ kó dárúkọ òjò tẹ́yìn bá fi lọ á pé òjò sí wọ́n ìtẹ́ ma sọ pé òjò alẹ́ ni no kó má rẹ̀ sí tẹ̀ sójú ni òjò فكذلك هي على من قال يجمع بين المغرب والعشاء ولا يجمع بين الظهور والعصر وني دي سمتي ناني عصر دوس أقول مغرب أتشاء لما رشي جامو آني شي جامو لاني زورة عصري قال الشافعي وقلما نجد لكم قولا يصح والله المستعان ما فالمام الشافعي سويته يا ربي وقل ما نجد لكم قولا يصح أو كتورو تشيكي يولا لا في الرؤية والله المستعان مستعان أرأيتم إذا رويتم عن النبي صلى الله عليه وسلم أنه جمع بين الذو والعاث والملك والإشاء أسوفوني تبا شيء بكيني أكبا وأكبا أن صلى الله عليه وسلم جمع بين الذو والعاث والملك والإشاء فاحتجشتم على من خالفكم بهذا الحديث الجمع بين الملك والإشاء ẹ̀yin wá ṣe kí ni ẹ lò gẹ́gẹ́ bí evidence lórí ẹni tó khalafa yín ẹ lọ síbi pé kí ni magrib àti shine alta'uduna an yakuna lakum ṣe evidence lélẹ̀ fa in kana lakum bi hujja fa alaykum fi hujja fi tarkikum jambi na zuwa asr tí lè bá jẹ́ evidence fún evidence náà ló jẹ́ against yín náà nípa pé kí ni ẹ ṣe zura àti asri وإن لم تكن لكم بهذا حجة على من خالفكم فلا تجمع بين الظهر ولا عصر ولا مغرب ولا عشاء. سوطرة ما قال له كني يفقاكم ماشي جامور عراني لا نزول أتي عصر مغرب أتشان توليوجو لا يجوز غير هذا وأنتم خارجون من الحديث ومن معاني مذاهب أهل العلم كلها والله المستعان أو رأيتم إن رويتم جامعة في السفر لو قال قائل كما قلتم أجمع بين المغ والعشاء لأن أكثر الأحاديث جاءت فيه ولا بين الظهر والعصر لأنهما في النهار so dé ìparí nǹkan tí imam shafi tí so ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ tuntun mo gbọ́ tí dókítà tó wà involve bí ọ̀rọ̀ yìí tán sọ ń gbà kan páwọn kan náà àwọn ànábì láwọn imam shafi là ń ṣe láǹkà yìí ṣé nìsín ìtẹ̀yàn máa máa gbé àwọn àni ẹmọ́ sọ́rọ̀ torí pé yànkan ti sọ̀rọ̀ wallahi adakhatun jasim a ní torí pé yànkan sọ̀rọ̀ everybody gbọ́rọ̀ sọ̀rọ̀ ní ìlú mọ́ ìta ti wà lórí ẹ̀yìn téèyàn ti mọ̀ tipẹ́tipẹ́ so àwọn àni torí pé yànkan wá ń sìn ó sọ̀rọ̀ so àwọn kan jòkó síwájú wọn gbọ́rọ̀ ni àwọn tó wọ́n kà tọ́ àwọn àfáà tó ṣe pé wọ́n ti kọ́ wọn tẹ́lẹ̀ ẹlòmí ọkọ̀ òbí ẹni pé yẹn lè ní bóòlù yóò ṣe nílé lórí nǹkan báyìí ni ayé fi ń tẹ̀rì sọ lórí masala tó wà nílẹ̀ ní wípé kì í ráàyè tẹ̀mí eléyìí ráàyè sọ wọ́ọ̀bì àtẹ̀mí olùkọ́tọ̀ ayé fi ń tẹ̀rì sọ nìyẹn ṣùgbọ́n nǹkan táwọn àwọn àfọ òtí kò lé lórí tipẹ́tipẹ́ nì tẹwa lè kẹkàn mọ kọ̀ndẹ́mù àwọn èèyàn ká sọ pé káwọn èèyàn dákẹ́ nítorí kíni nítorí kíni níta àmọ́ àlọ́ tọ́jú ni wallahi la'azim bí sheik mumbaz ń bẹ ní nigeria ń bí bí sheik alalbani ń bẹ ní nigeria ń bí báyìí wọ́n lè sọ fáwọn èèyàn kan bẹnu dákẹ́ ká máa ti sọ tá bá lọ sínú uh, al-ausat títẹ̀ tó tẹ̀síwájú ẹgbàwá mi wá lórí ọ̀rọ̀ yìí náà èyí tí kí ni ọgbà wa lórí the same ọ̀rọ̀ yìí tó ní min ghairi khawfin wala matar min ghairi so ìyẹn náà wà bó tẹ̀ jẹ́ pé in tó common o ní min ghairi khawfin wala safar aw fi ghairi khawfin safar ìyẹn ni tó common إليه عن حبيب بن أبي ثابت عن سعيد بن جبير سعيد بن جبير بقنا شو ما لقى ينسي كوكيش أبو زغير المكي لا حبيب بن أبي ثابت عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنه قال جمع رسول الله صلى الله عليه وسلم بين الزور والعصر أنا بشجامو لا الظهر والعصر والمغرب والإشاء بالمدينة àti Maghrib àti ṣáà ní Madina fi ghairi khawfin wala matar fi ghairi khawfin wala matar kò sí khawf kò sí matar tó tún sí ti khawf bá wọn lè ṣe matar wọn lè ṣe jẹ jamru tí matar bá wà wọn lè ṣe kíni wọn lè ṣe jamru a ṣe máa kọ́mẹ́ntì lórí hadithi yìí ni ah? wọ́n fi hadithi wà kí ìkọ́lá qultu ibn Abbas قلني مواصف ابن عباس لما فعل ذلك كلي في شيء قال كي لا يحرج أمة نتركوه باقوى وأمة رسنو حرج وفي حديث أبي معاوية إنه حديث معاوية دوري كلا لابن عباس مصرف كن ابن عباس ما أراد إلى ذلك كلو كتبان دينية قال أراد أن لا يحرج أمة كما كنوا كما كنوا أمة رسنو حرج so lè yìí ní fi gẹ́rì káwọ́fin wà láàmọ́tọ̀ tó túnmọ̀ sí pé tí káwọ́fù bá mọ́tọ̀rù bá wá wọ́n lè ṣe jámù bẹ̀yìn azúrù wà láàfírí wal maghrib wal isha so ọ̀rọ̀ pé ìmáàmù Málìkì wọ́n sọ wípé úrọ̀ zálìkà kánà fi mọ́tọ̀ so ìwáyà fi gẹ́rì káwọ́fin wà láàmọ́tọ̀rù náà wà tí àbíbìn àbí sábìt tó gbà wá láti ọ̀dọ̀ sàíbìn jùlẹ́rì títẹ̀ ìjọ pé gbọ́ láti gíní láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma náà kọwa lọ sí nǹkan tí Ibn al-Munzir tí wọ́n sọ nítorí àsìkò kí n gbé láti bí in tó so mọ́ in mo kàtán sí waqalat ta'ifatun waqalat ta'ifatun wọ́n ní àwọn kan àwọn gúrùpù kan ní àwọn àfáàsòfin aljamu bayna salatain fil hadar mubah ká ṣe jámù láàrin irun méjì tàbá ń bẹ ní ìlú inú ìlú mubah tí ó tọ́ ni àti sáàs lórí ìrìnàjò wa in lam tí ó bá tiẹ̀ sí ìlà kan qal لأن الأخبار قد ثبتت عن رسول الله صلى الله عليه وسلم تريد أن يرو that is our ahadith orin látọ́rọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam annahu jama'a bayna salatin bil madina ipò ṣe jámù láàrin ìrun méjì madina wa lam yathbut an nabi sallallahu alaihi wasallam annahu jama'a baynahuma fil matar kò rin lẹ̀ pẹ́nà sallallahu alaihi wasallam ṣe jámù nínú òjò wa law kana dhalika fi halil matar tó wá ṣe pé nínú òjò ẹ̀nẹ́sọ̀lá àtàmṣe jámù yẹn ni làúdìyà ilé ìnàdàlìkì wọ́n bá sọ fún wa ipò ṣe jámùrù nínú kíni nítorí òjò wọ́n ṣe jámù nítorí kíni òjò wọ́n bá sọ fún wa kàmà údìyà ilé ìnà jámùrù hùbẹ́ iná sọlátín قل لا ترى ابن عباس يقوم لك بوالي حديث الجمع بين الصلاتين في الحضر تبع حديث الجمع لا ينمجي ني حضر ولم نصير بسبب لما فعل ذلك نتريك لوفيش قال أراد ألا يخرج أهدا من أمتي كفاك وحرج بك كما أمر ثم قد روينا مع ذلك عن ابن عباس بكنا أتبالة دو أبلا بن عباس نفي العلة التي tàwàhámáhá bàdùnnàs ìlà tí àwọn kan tán rọ̀pọ̀ òní that is ìlà tí wọ́n mọ́lìkí tí wọ́n tán rọ̀pọ̀ òní àbí in tí àyíkù sí kìíyàní sọ tó ṣe pé bí a nínú òjò ni so wọ́n ní àtìgbàwá that is àti sumo katansi ìgbàlẹ̀ sọ̀lá fún ṣe jámù láàrin zuri àti hadithi kini habib bin abi sabit látọ̀dọ̀ لا ترى jubair látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma so في غير khawfin ولا matar so that is what to fẹ́ tún sí mọ́tọ́rù tó gbá torí mọ́tọ́rù ni abdullahi bin abbas wọ́n láti gbà látọ̀dọ̀ rẹ̀ tó sọ pé fi ghayri khawfin wala matar kún ṣe torí mọ́tọ́rù lànà ṣe jámù so ìwọ́n tó wọ́n sọ pé a lè ṣe jámù láàrin maghrib àti kò ní sí nǹkan kan tó máa kún lẹ̀ mọ́jú pé kí ni irú asaru abdullahi bin umaru ni ó ṣe jamu láàrin maghrib àti isha tí àwọn pẹ̀lú àwọn umara àtàn bá ṣe jamu eléyìí fíìlù leléyìí wàhálà láyàdúlù aláàdáni jawaz al-jam' bayna láàrin maghrib àti isha òjò kò túmọ̀ sí wípé tó bá ṣe láàrin zúrà tàà sí orange kò túnmọ̀ sí so fíìlù lélẹ́ yìí ìgbà tó bá ṣe pé fíìlù ànábì sọ́lọ́lọ́ àtàlámì àwọn èèyàn wọ́n fún ní ujúbùn gbogbo ọ̀nà tàbí sí gbogbo ọgbà so bó wà ní fíìlù àwọn umara bóò ni ó ṣe jẹ́ pókè ó nìkan eléyìn nìkan torí pé wọ́n ṣe jámù bẹ́ẹ̀ náà lùmọ́dúbò àdìṣá so ó túmọ̀ sí wọn lè ṣe láàrin zura àti atrini nítorí òjò tó ṣe pẹ́ni tó gba hadithi wa gangan sọ pé àràádà allah yukhrija ummatahu so eléyìí ó jọrọ ibn al-munzir sanwó mú hadithi tí a torí àsìkò ọmọ àdífì yàn àdífì tí mo kà tán sí tó wà ní sọ́yí muslim ọmọ wá qala abubakar abubakar ibn munzir wọ́n ni fàyín takallama mutakallimun fi hadithi habib tí ẹ̀ kan bá sọ wípé hadithi habib na fi sábìtì ni tó bá ládìsì yẹn ní iṣu wa qala la yasihhu tó bá ní kò ṣe kí ni kò lálàáfíà yà ní almatar ipé kan fi mọ́tọ̀ sọ pé tó correct ni fi ghairi khawfin wala safar ike fi ghairi khawfin wala mọ́tọ̀ yóò kọ̀ kíìlà a sọ fún pé qad sabata min hadithi abi zubair ó ti rinlẹ̀ níbi hadithi abu zubair an sa'id bin jubair an ibn abbas láti ọ̀dọ̀ sa'id bin jubair láti ọ̀dọ̀ abdullahi bin abbas qawluhu ọ̀rọ̀ rẹ̀ tó sọ qila la ìgbà tán sọ fún pé lima fa'ala dhalik torí kí ló fi ṣe yẹn qala arada an la yuhrija ahada min ummati láti má kọ àwọn kankanú àwọn umma rẹ̀ sínú haraj so yẹn yìí ó jẹ́nẹ́rà táwọ́sí àyẹ́ ti wà ولو كان ثم مطر من أجله جمع بينهما رسول الله ذكره ابن عباس tó bá ṣe pé torí ibn abbas wa ṣe kíni kò wá mention hina su'il an sabab alladhi lahu jam'a baynahuma bàtàbí lọ rẹ̀ ń pa sábàbí tánàbí fi ṣe jámú ni falamma lam yadhkuru gbà tí ó ti dárúkọ ẹ̀ ni wà akhbara bí annahu arada alla yuhrija ummata in tó san pé kò fẹ́ kó mọ̀ rẹ̀ sínú haraj dalla ala anna jam'ahu kana fi ghairi halil matar ó ń tọ́ka sí pé jámù tánàbí ṣe kò ń ṣe torí òjò gẹ́bó ṣe nílẹ̀ bí hadith sàbí ibn abi sábìtì yẹn tó bá sọ pé àdìsù àbí ibn abi sábìtì yẹn ni kò lálàáfíà kẹ́ni kò lálàáfíà ẹni tó kúkú gba ọ̀rọ̀ wá ọ̀rọ̀ jámù àràdà láyò ríjà òmátàwú ni tó sọ ń gbà tán béèrè lọ rẹ̀ pé kí ni reason so harajù rẹ̀ ni ó fẹ́ so tí yẹn bá ṣe jámù ni nítorí nítorí òjò fún mọ́gìrìbà tíṣà harajù lè wà ní ọ̀sán náà ṣùgbọ́n kẹ tú wípé nǹkan ẹ̀yìn hadith yẹn ní nítorí mọ́tọ̀rù ni gẹ́gẹ́ bí mọ́mọ́ ẹ̀lì kìí sọ kẹ wá restrict ẹ̀ sí mọ́tọ̀rù títí alẹ́ so ní sí mọ́mọ́ ẹ̀lì kìí gẹ́gẹ́ sọ sínú mọ́ àtọ́ rẹ̀ wípé urọ̀ àna fi mọ́tọ̀rù ẹ̀ ti gé kẹ wá sọ wípé ẹ̀yìn tí ó ń bẹ́nu bùrọ̀ àmùdáwọn àbí kẹ́kọ̀ọ́ kàríyà rẹ̀ so kàríyà ó ti ń sìn kò túmọ̀ sí pé kí ni pé haramu ni gẹ́gẹ́ bí abúlúwàlì ìdìbájì ìrìn ṣe sọ nínú múntàkọ̀ so pẹ̀pẹ́ mọ́ mọ́lìkì kàrí àpé wọ́n gba nǹkan ní wà lọ́rẹ̀ mọ́ mọ́lìkì ni so ṣùgbọ́n tàbá túlẹ̀ níbi àrọ́dà àmìláyò àrìjà òmátá ó túmọ̀ sí pé anything tó lè fa harajù tó bá ṣẹlẹ̀ ní wọ́n lè ṣe jámù tàbá rẹ̀ wo jámù tí náà bá ti ṣe ìgbà tó ń so then àwọn èèyàn sọ mú kí ni àfọ́lá àṣọ́lá ó ní láwọn mọ̀lá àtò àlímù níbi súnnà ìfẹ́ kọ́ mi súnnà ni ó mú wá so kò ń ṣe torí òjò Ibn Abbas fi ṣe jámù ni kò ń ṣe torí òjò Ibn Abbas fi ṣe kí ló fi ṣe jámù rẹ̀ so gẹ́gẹ́ bí kí ni bó ṣe clem bí afárì yẹn Abdullahi bin Umar dẹ̀ ni a máa ṣe jámù pẹ̀lú àwọn umara طب جماعة بين المغرب والإشاء في المطر يعني كوشنا في وبين شي بيجي حراجو لي والو صنع سو ابن المنذر اوني آه عبد الله بن عباس ني كومنشن واخبر بانه اراد ان لا يحرج امته دل ان جمعه كان في غير حال المطر اوتو كاسيكو جامو توشي كونشي باتو جون وغير جائز ضاف يكين ابن عباس مع حضوره بشك مالك أني يكين ابن عباس ابن عباس الشوح أني أراد ألا يحرج أمته أني أولك ذا فتن شبلا ابن عباس طلع من التي أراد أن يحرج أمته كواك بعد نقبل شك مالك أرى أنه كان في مطر مورو بي تو انتوريو جوني ìgbà tí àwọn èèyàn malik ó tún wá ṣe kíni tí wọ́n restricted àwọn èèyàn malik tí wọ́n restricted ní àwọn bá tún restricted sí kíni òjò magrib àti ìṣá òjò tó bá rọ̀ láàrin magrib àti ìṣá wọ́n àtẹni tó ní tó gbàdí ti wá gẹ́gẹ́ ní àrọ́dà aláyò bákan náà èyí tí àbúṣà àfá àti amrùbùn dínárì sọ nípa pé àjàdá al'asra wa àkàrà azur wa àjàdá ìṣà wa àkàrà magrib opinion náà ni àrádà aláyò ríjà òmátàwú ó ṣe kí ni ó kú gbogbo àwọn nǹkan yẹn sínú ni فإن قال قائل فإن ابن عمر وغيره مما ذكرنا تيه كما صفي ابن عمر أتوانينا مما ذكرنا ما هو تداركوي قد جمعوا في حال المطر وش جمعوني باتجمرو قيل إن ثبتت الرقصة في الجمع بين الصلاتين جمع بينهما للمطر وللريح والظلمة ولغير ذلك من العراض وصار العلا سو so, كونش تولي مطر ونكا tàbá fi lè sọ pé lè ṣe jámù ní láàrin sọ̀láàtì méjì so a lè ṣe jámù nítorí mọ́tọ̀r nítorí ríhù atẹ́gùn nítorí zulma nítorí òkùnkùn pàdìgẹ́rí zálika min al-a'rad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tó lè jẹ́ rízìn ọ̀sàrí ìlàl àti àwọn ìlàl tó kún àwọn rízìn tó kú ni wà ahaqqun nasi bi an yuqbala bi an yuqbala لما ذكر أن النبي صلى الله عليه وسلم نعم دعي طعامي حتى يقبضه ẹni tó yẹ kó gbájù hmm? ọ̀rọ̀ ọ̀rọ̀ Ibn Abbas olẹ́ni tó ṣe fún àti Ibn Abbas sọ wípé àṣùsọ̀lá àtàlá ní kámọ́ ta oúnjẹ àyàfi tí a bá tó gbà qala Ibn Abbas wa hasibu kulla shay'in misla Abdullah Ibn Abbas ní mo rò pé kò ń ṣe oúnjẹ gbogbo nǹkan ni ó lẹ́yìn tó bá fi lè gba eléyìí hujjatun uh, bana alẹ́ masáìl tó ṣe pé ó mọ lórí masáìl famani sàmàlẹ̀ shakka bin abbas wa bana alẹ́ masáìl ẹni tó bá fi lè gba shakku abdullahi bin abbas ni tó wá ṣe kíní tó lò gẹ́gẹ́ bí ẹ̀rí gẹ́gẹ́ pọ̀pọ̀lọpọ̀ àfá ṣe uh, bí lọ wọ́n tánà àn yẹ́kùbàdà bàkíyàta لما خبر أن النبي صلى الله عليه وسلم أراد أن يحرجه لما خبر أن النبي صلى الله عليه وسلم أراد أن لا يحرج أمته بعيد من الإنصاف سنتي وبانيني àti certainty Abdullahi bin Abbas kò bá ipe anything tí haraju bá ti wà lèyàn lè fi ṣe dámù bí iná sọ̀lá tẹ́ni kò gbá yẹn but ẹni yẹ gbá wà ala ahsibu kulla shay illa mithla ta'am anábi ni ẹmọ́ ta oúnjẹ àti oúnjẹ tí wọn tí ṣe oúnjẹ tí wọ́n wọ̀n ẹ má ta ọ̀ǹtì tẹ́ bá tó gbà ìgbà tún lè tún ta ọ̀rọ̀ wà lórí yẹn náà so abdullahi abbas wá ní kò ń ṣe oúnjẹ nìkan mo rò pé ó bá nǹkan yòókù náà wí gbogbo àwọn nǹkan tá a bá ń ta pé tá a bá ra nǹkan lọ́wọ́ èèyàn ká mọ́ ti ta fẹ́ lómi ọ̀ǹtì tá a bá tó gbà lọ́wọ́ ẹni tí ara lọ́wọ́ rẹ̀ that is that particular thing kò ń ṣe bẹ́ẹ̀ usalamu lansọ́nsìn bẹ́ẹ̀ usalamu wasu lata ìròyìn lata ṣùgbọ́n eléyìí sí ata ainu tó ṣe pé ainu àwọn agun tí ìṣọ́ pé ṣé ẹniyàn ó deliver tí ata that is that particular thing tara lọ́dọ̀ ẹniyàn gangan so kí ni ibnu mundiri tẹ́ láti sọ nígbà pé opinion ibnu abbas ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàgbà wọlé so why tó ṣe yí pé ó ké sátẹ́ǹtì rẹ̀ wọn ò ní gbà wọn ò ṣe ní gbà sátẹ́ǹtì rẹ̀ so ilé jẹ́ ọ̀rọ̀ ibn al-munzir ń bí báyìí so so before ẹ mo ní kí n sáré ka ibẹ̀ yẹn náà so kápọ̀tọ́ bá padà sẹ́yìn àwọn nǹkan tí alimamu ṣáfi sọ̀rọ̀ ń pẹ̀ ọ̀nà sọ̀rọ̀ ń parẹ̀ so آه، ذكر الجامع بين الصلاتين في الحضر ثابت عن رسول الله صلى الله عليه وسلم أنه قال أمني جبريل عند البيت مرتين سو سأمي وان أواني فاختلف العلم في الجامع بين الصلاتين في الحضر أنه أوافه أنه الموكو لوري كاش جامو ني حضر وفي الحال التي يجوز أن يجمع بينهما في الحضر كني situation condition تي أولي كيش جامو نينو لو تيوس لوري قال الطائفة فقال الطائفة هو كسو يجمع بين المغرب والإشاء في ليلة المطيرة وش جامو لان يعني المغرب والإشاء ني أورو تجوبا ني أليه تجوبارو ولا يجمع بين الظهر والعصر في حال المطر ونش جامو لان يعني الظهر أتي عصر تجوبارو هذا قول مالك إليني أو إمام مالك يوشن بين المدونة قال مالك ويجمع بينهما مال مالك سكوي وش يكيني كومبينيشن ìrun méjì wọ́n lam yakun matar tí ó bá sí matar ìzàkánà tínan wa zulma tó wá ṣe pé ó jẹ́ bí pé kíní ń bẹ ẹrọ̀fọ̀ tí ó lágbára bákaná wa zulma àti òkùnkùn wakana ahmad bin ambal ishaq bin rahway ahmad bin ambal àti ishaq bin rahway yára ya nìlìjàmù àmì ìlbàlwà ìṣàfi lélẹ̀tì ومما رأى أن يجمع بين المغرب والإشاء في حال المطر عبد الله بن عمر بن الخطاب لا رأى رسول تنري في الإشجام لا يعني آه، مغرب أتشاء في حال المطر في جوبار وني عبد الله بن عمر سليم يوم أصاب يوان آه، يكي عبد الله بن عمر إذا كانت ليلة مطيرة تي آه، جوبار وني يورف لكن سمي عليه كانت أمراؤهم يصلون المغرب ويصلون الإشاء قبل أن يغيب الشفق ويصلي معه ابن عمر لا يعيب ذلك so Abdullah ibn Umar a máa kírun pẹ̀lú wọn tí wọ́n bá kírun tán ṣe jámọ́ láàrin Maghrib àti Isha kò kí ń takò nǹkan yẹn bẹ́ẹ̀ ni kò kí ń bẹnu àtẹ́lù wọ́fà aláàzáríká أبان بن عثمان أبان بن عثمان ناشلي وعروة بن زبير أتيروة بن زبير وسعيد بن سيب أبي سعيد بن سيب وأبو بكر بن عبد الرحمن بن حارث بن إشام وأبو سلمة بن عبد الرحمن ومرام بن الحكم وعمر بن عبد العزيز وقال الطائفة يجمع بين الظهر والعصر آه تنسطون وشجام لاني زورة عصر وبين المغرب والإشاء بكنا مجب أتشاء في حال المطر شيو جباره إذا júmi àbẹ̀yìnáhùmá wàlmọ́tàrù káìmù tó máa ṣe jámù láàrin méjì tó jọ sí òjúdẹ̀ṣin rọ̀ wà láàájúmọ̀ bẹ́ iná sọ̀látín ilá fi halil matar so wọn ní ṣe jámù àfi tó jọ bá ń rọ̀ hakada kọ́lá ṣàfi'íyù wa abúsáwọ̀ ilé ni tí imamu ṣàfi'í sọ àti abúsáwọ̀ na dókítà tá ń sọ yìí wọn àwọn kan náà àwọn ànábílà nínú ọ̀rọ̀ wọn kan ti sọ àwọn kan náà àwọn ànábílà ìmáàmù Ṣáfi'í tó pàtí kàúmù wọn fún wa òun náà ni Ibn al tó fi rí ilẹ̀ yìí position ìmáàmù Ṣáfi'í position Abu Thawr ni skáwà sọ pé àwọn àfá yẹn ṣe ní sẹ́kì ni tí wọ́n bá tún ra sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò bá dáa ṣùgbọ́n àwọn kan náà síwájú wa tó ṣe kí wọ́n ń bọ́ wa wallahi láti ní tó máa ń dùn àwọn ilé yóò àwọn kan náà síwájú wa pípàtà ń chájì àwọn ẹniyẹn against àwọn tán mú position tó kálàfà àti tiwa òun ní nǹkan tí dr ń ṣe ẹ̀sọ̀ position yìí kẹ lọ ẹni tí ó wà gbà kó gbà ṣùgbọ́n kẹta mọ̀ pé masala khilafiyya shihadiyya ni ẹ lè kòkó lórí ẹ̀ àwọn èèyàn owó torí pé kí ni ẹ jẹ́ dr wọ́n fojú kéré gbogbo àwọn tó kù fojú kéré àwọn àfá àgbààgbààgbà wallahi hada khatun kathir وقال الوليد بن مسلم سألت الأوزاعية اما جمع بين الصلاة والمغرب والإشاء في ليلة المطيرة وقال على المدينة يجمعون بينهما الوليد بن مسلم مبلا أوزاعي نقبع وتنشجام لاني يرميجي مغرب أتشاء ترجو بارو ونيا وارا مدينة منشي ولم يزل من قبلنا يصلون كل صلاة في وقتها شو ما tánṣíwájú wá قالوا kálùkù ọmọ ń قال وسألت ليس بن سعد وسعيد بن عبد العزيز فقال مثل ذلك وكان ابن بن عبد العزيز يرى الجمع بين صلاتين في حال الريح والظلمة وكان مالك يرى أن يجمع بينهما في حال التين وظلمة سأرى ابن المنذر ليس ساكاي نعم طبعا هو رئيسي أريد بي أتي كوتا فاكا كنوا شيك الألباني شيك من باز شيك ابن أسلمين àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfáàgbà mẹ́ta tó ṣe yí pé kò sí ẹni tó bá lóun ṣe sàlàfíyà ní àsìkò táwà yìí nìyí àwọn àfáàgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ẹni tó ní wéètì ni wọn pòsíṣàn wọn nìyí náà pòsíṣàn wọn àfáà yìí ni nínú níbi kẹ́kọ̀ọ́ kan wájú àwọn èèyàn káfẹ́nu tẹ́ńbẹ́lẹ́ kí ní ẹ̀ka lálà tí àwọn tó ń ṣe nì táwọn tí wọ́n kéwú tán bá gbà á nù kò yẹ kẹ́ni tí nǹkan yé tójú ẹ̀dẹ̀ tó tíra kó dákẹ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ tí èèyàn bá dákẹ́ lórí ẹ̀ ní wàláhì èèyàn ṣe jàǹbá fún mọ́ Muhammad bin Ibrahim Sheikh Al-Haydan àti bẹ́ẹ̀bẹ̀ wọ́n lè sọrún kan bẹ́ kan lè kòkó lórí rẹ̀ báyẹ̀ ni wọ́n sọ títí wọn ni àwọn nǹkan tó ń bá súnnà tó ń bá súnnà jà tó ń bá wa fínra láwùjọ ó ju ká mọ́ ránrú àwọn iṣu kéékèèké báyìí lọ a tún wá sọ nǹkan tí ó tún bí wàhálà láàrin wa nǹkan tí ó yẹ kó bí wàhálà láàrin wa ó tún wá jẹ́ nǹkan tó ṣe pé àwọn àgbà fàtàlà respect lágbàáyé lóní súnà lóde òní position wọn nìyẹn gbogbo wọn pátápátá kulluhum yarawna láti láwọn tí mo dárúgbà tán ó wá wọ́n yarawna al-jam'a bayna adh so kí ẹ̀kan wá sọ yí pé ẹ ọláìkan máa tako èèyàn kan ó láṣẹ ní tapẹni tó sọ tẹ́ni yẹn ò bá kí ẹni yẹn náà ò ṣe kí ni àwọn náà rí nǹkan tó burú bí káwọn máa sọ̀rọ̀ jàù sáwọn èèyàn tàbí ẹmọ pé nǹkan tó ń sọ in tó ṣe pé ẹ̀rí rẹ̀ lè mọ́ kún ná lọ títí in tó ń sọ nǹkan tó lè mọ́ lẹ́rí ń gbà mí ni àwọn adákẹ́ ṣáàsọpá náà bí ló ń sọ̀rọ̀ ní àríbáwò kò sáyè fún nǹkan bẹ́ẹ̀ onínú sàràfíà ni طائف كبين صلافية سؤال الله سبحانه وتعالى كي أشان سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أتغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته